الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين على كفون وضوضة أطر الكاتب فون عن محمد صلى الله عليه وآله وسلم tí ọlọ́run bá ṣe fánà àtàlá ó bá mú ìka àtìkè náà bá ànábì bákan náà kó bá mú bá kópa àwọn sàhábà àti ìgbà náà ní àpapọ̀. ní ìlú táwọn ìgbéyàwó nígbà tá a ti sọ nípa ìmọ̀ra ó ní ìdájọ́ táwọn sí alhaid nǹkan oṣù. Alhaid sáńpẹ̀ ní nǹkan oṣù lẹ́bi yorùbá ṣe máa ń pè é nítorí yorùbá rò náà ní tẹ́lẹ̀ pé ní nǹkan oṣù ọ̀pọ̀lọpọ̀ ọgbà yẹ kí bóyá bí oṣù ló máa ń wá ìgbàkejì rẹ̀ dàkẹ́ ó jẹ́ oṣù rẹ̀ jí ó lè lé ìgbà mi ó sì ni àfàyàyánu ṣe ń ọ̀dàràyánu hù oní ẹni sísan nǹkan bákanáà wọn nínú òfin ẹ̀sìn nípa àmọ̀ sí nǹkan ọ̀sùn ní ẹ̀jẹ̀ kan tó yẹ pé ní ọmọ obìnrin ìyẹn pé àpò ìbí ẹ̀ ló máa ń ti ẹ̀jẹ̀ yìí jáde láwọn àsìkò kan pàtó báadà bòlóògì ha nígbà tí obìnrin bá ti bàlágà ìlànà àwọn ọ̀sán pé àmì nínú àmì táwọn fi mọ̀ obìnrin bàlágà òun kò mọ̀ ṣe háìtì nípítà bá ní káwọn fọdún wò ẹnu ò lè kò sọdún bákan náà àwọn èèyàn yàtọ̀ síra wọn ṣùgbọ́n nínú àmì tí ẹnu àfa kò lórí ẹni pé gbogbo obìnrin tó bá ti ṣe háìdọ̀ gbogbo oye tí ọwọ́ ọmọ ọdún rẹ̀ tó wò lè jẹ́ tó bá ti ń ṣe háìdọ̀ níbẹ̀ níbẹ̀ ò ti ò ti bá lájà. wọ́n ní háìdọ̀ yìí ẹ̀jẹ̀ kan tó jẹ́ dáàmú tọ̀bìrì tọ̀bìrì ẹ̀kọ́ wà níkẹ́ obìnrin àdámọ́ ni ìyẹn ló fà nígbà tó wáyé kéèyàn rí kéèyàn bá rí ẹ̀wọ̀n pé ah kíní yẹn ó yàtọ̀ sádàmọ́ obìnrin àìpé nǹkan ṣẹlẹ̀ sẹ́ni yẹn nítorí fa ẹ̀jẹ̀ haidọ̀ kìí ṣe fáàrẹ̀ tó mọ́bìnrin tó fi ń ṣe kéde kó yóò wúndì kéde kó bóyá ó ṣubú àbóbìnú ṣùgbọ́n náà bá sọ́nà wa tààlà ó dá mọ́ ẹ̀dá obìnrin pé ètí ó wáyé ni nínú àdámọ́ tọ́lọ̀ǹda fún obìnrin nìyẹn àwọn àdámọ́ mi náà wà tọ́lọ̀ǹda fún ọkùnrin orí yàtọ̀ sí obìnrin sọ ẹ̀dá kálukú bọ́lọ̀ ṣe dá wọn bí àlọ́tọ̀ọ̀tọ̀ ìyẹn ló bàtẹ́ pé nítorí jẹ́ àdámọ́ obìnrin yìí nígbà tó bá yẹ kó rí tí ò rí àmọ́ pa ah, sí nǹkan kan ọmọ ẹ ṣe torí pé ètò yẹ kó rí ni.

wọ́n ní kò sí ọdún kan pàtó iye ọdún báyìí ní haidọ̀mọ̀ ń bẹ̀rẹ̀ kò sí. nítorí àwọn afákan wòye ni pé àwọn ọmọ bòmí àmọ́ yára dàgbà kí àwọn ọmọ bòmí lọ. lágbèjì ń sìn ẹ bá lọ́mọ mílẹ̀ lárúbá síwájú ọmọ ọdún mẹ́wàá lòun ẹ̀wọ̀n ká ah, ọmọ ọdún mẹ́wàá ló tó báyìí so irú bẹyẹ èyàn expect pé tó bá jóbe náà tó súnmọ́ kí haidọ̀ rẹ̀ yá ṣùgbọ́n kò sí ọdún pàtó báyìí pé ní haidọ̀ máa wá ẹni ajẹ́ pé gbogbo àtọ́bìnrin bá ti rí iye èjì wọ́n fi ọ̀rọ̀ kan sì sí ìyàwó Aisha pé àtọ́bìnrin bá ti kọ́ mọ́ ọdún mọ́sàn-án o fàyà mọ́ra ní kó ti di fàyà òǹfà ọ̀kàmọ̀ kọ́ra ní kó ti dóbìnrin kó ti dóbìnrin pé o ti lè ṣe àìdọ̀ ajé pé òòjọ́ téèyàn bá rí obìnrin tó ṣe àìdọ̀ lọ́dún mẹ́sàn-án kámọ̀ ní á ó kéré torí ó lè mọ́ wọ́pọ̀ lọ́dọ̀ tiwa ń bí hmm? wọ́pọ̀ láwọn ìlú mi iná ní àdìmọ́mùsà èèyàn kan ṣé wọn mú ṣàfihàn kan náà rìn níṣọwájú wọn ní èèyàn kan di girama ní twenty one years nígbà tó lè ṣe idol ọba bímọ ní nǹkan bíi ten years ilé ọmọ tó náà bí náà wá tún tèjú mi òun wá di ìyá ìyá ní kiri twenty one years ẹgbẹ́ tó máa yàn lẹ́nu ká ah, tó rọrùn bẹ́ẹ̀ sàn fáwọn ọmọ rẹ̀ yà pé idol kò ní pé ọdún báyìí eléyìí ṣe pàtàkì torí ọlọ́run lè fi ọmọ ẹlòmíì ṣe kòǹgẹ́ ẹrú kó yára ṣe áìdọ̀ bẹ́ẹ̀ kó máa mọ ròrí nǹkan rẹ ọtí bàlágà ẹgbẹ́ rẹ mélòó ni ọmọ ẹ̀wọ̀n ti jọmọ ọdún mẹ́wàá lọ ọtí ìbá ti mọ̀ pé áìdọ̀ ní ọdún o ọmọ ọdún mẹ́wàá lè ṣe o ọmọ ọdún mọ́kànlá lè ṣe kíni lè ṣe. bákan náà ìgbà wo wá ní áìdọ̀ ó lè pẹ́ pé ah, ọdún téèyàn lè ṣe mọ́ ọ̀pọ̀lọpọ̀ àfáà fèsì pé fifty years ẹni ló wọ́pọ̀ bá a ṣe sọ pé ìbẹ̀rẹ̀ sí ọdún báyìí náà láàlẹ́ sọ pé ìparí náà ọdún báyìí but ẹni ló wọ́pọ̀ pé ẹni tó bá ti gbé fifty years yìí sábà ṣe àìdọ̀mọ́ but ló wọ́pọ̀ ní tó wáyé tó wà ní fifty two years àbí tó ti jù bẹ́ẹ̀ lọ tó sì rẹ̀ adìmú ń gbà ní pé ṣe àìdọ́ náà ló fi ní àǹfààní láti ìbímọ ní nǹkan bíi above fifty so eléyìí ní ó jẹ́ ká mọ̀ pé ìbẹ̀rẹ̀ rẹ̀ kò ní déjì kẹpà tó àkìlẹ̀ ní láti bí mẹ́sàn-án lọ tó súnmọ́ lákàlẹ̀ parí rẹ̀ òṣè kí ni òun náà ní déjì kẹpà tó àkìlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ òun sábà ṣe àìdọ̀ lẹ́yìn ìfìyẹ́ nam wọ́n tí ẹ bá ń ṣe idol ìjọ mélòó yẹn fi ṣe wọ́n ní ẹnu tó níjọ́ nínú àyíṣù tó máa ń dà àwọn obìnrin láàmú rẹ̀ ìyẹn náà níjọ́ o ìjọ kan lè pọ̀ fún ìyẹn pé ah, ìjọba yìí ló pọ̀ ẹ́ ní ó pọ̀ ni ṣùgbọ́n kò ní pé jẹjẹ gbọdọ̀ jẹjẹ yẹn ìlànà àbàdàn pé èyí tó kéré jù ní àìdọ̀ kan ìyẹn lè ṣe àìjọ ìjọ kan lóṣù mìíràn ẹgbẹ́ tó bá tẹ̀ tóbìnrin míì kò ní wẹ̀ yóò ní àgbéyé kan sọ́ọ̀fù ní wẹ́yà yóò tó padà wá àwọn sì àti àìdọ̀ ọjọ́ kan ọtí yẹn bá ti gbọ́ yé pé àìdọ̀ lè wá fún ìjọ kan o pété yẹn bá ní òun níwẹ̀ kejì ó kàdé bẹ́ẹ̀ yóò padà tí ò bá padà wá mọ́ fífi díjọ́ kejọ́ kẹta gbogbo òun ti ń filẹ̀ àbí káípẹ́ náà rẹ̀ ni <laughs> ó ti ń ru ẹrù o sáré pé àìdọ̀ lè jẹ́ ìjọ kan tó pé kò ní pé ìjọba yìí náà ni ò gbọ́dọ̀ jẹ́ ó lè wọ́pọ̀ ẹgbẹ́ ẹlòmíì jọ mẹ́rin ló mọ wọ́n pọ̀ jù ẹgbẹ́ ẹlòmíì jọ márùn-ún ẹnu jọ mẹ́fà gbọ́n ọlọ́run tó lè gbé ìṣe rẹ̀ dé kó lé jọ mẹ́fà tó wọ́n débi jọ mẹ́rin ká ilé ìmọ̀ tè dúró ọlọ́run tó lè gbé tè rẹ̀ dé kó tè dúró gbàgbé ẹgbẹ́ jọ kàbí jọ jọ méjì ni so lóbìnrin ló gbọ́dọ̀ mọ àwọn òfin tó de haidọ̀ nínú àwọn mọ́ṣálà tó le tó máa ń sọ̀rọ̀ discourse òní ọ̀rọ̀ haidọ̀ torí pé oríṣiríṣi ọ̀nà ni mo ń gbà wá. Nàmà. Wọ́n ní ìjọ olówó akọ́jù ara àfáà tí wọ́n ní 15 days yìí. Kà ó ti ẹ̀pẹ́ jù pé tí Adéyìn bá dé lọ́wọ́ fifteen days yẹn à kò ti mọ̀ kàkó ìsẹ̀ àádọ́. Bẹ́ẹ̀ tí a bá padà discuss ìsẹ̀ àádọ́ ọ̀rọ̀ táwọn afáà mi sọ pé kóbìnrin tó lè gbà pé ìsẹ̀ àádọ́ ẹ̀jẹ̀ tí ò dámọ́ ló wà lára wọn. Àná tẹ́lẹ̀ yóò pé fifteen days àti ìgbà tí wàá dúró dìgbà ń ra àrípélé kìí ṣe àìdọ̀mọ ti di nǹkan mi. wọ́n ní àbá òfin tiwa tó sọ̀rọ̀ kan pé mina nisa man la tahidu aslan wa min hunna man tahidu sa'at suma tatihur ala alomi ke ke shaidu rara pe pe yen won ke bi sare àti ren tó jẹ́ pé sa'at àwọn hours na ni shaidu lóṣù kan àwa tí ò ní pé pé ọjọ́ kan. Nam. Mọ́sálà mìíràn ni pé obìnrin tí bá ń ṣe haidọ̀ tó lé lóyún. Mọ́sálà ńlá lélẹ́ jẹ́. Àwọn àfáàní yà pa ẹnu lé lórí. Ara àtọ́sọ̀ pé tóbìnrin bá ń ṣe haidọ̀ o kò lè lóyún pé ara àmì táwọn kó obìnrin fi lóyún òun náà ní àìdọ́ ẹni nítorí ẹ̀ náà ló fún tí ẹbí ní kóbìnrin tọkọ bá kọ ọ lẹ́ nítorí ẹbí ní kó ṣe ìgbà nìyẹn tó ẹ pàápàá jẹ́ ẹni tó bá ń fi àìdọ̀ lọ́wọ́ àìdọ̀ mẹ́ta láfíkà tó bá ṣàkọ́kọ́ tó ṣe ìkejì lẹ́ẹ̀kẹta á ìyẹn mọ̀ járe pé tó bá tọ́ ọkọ yẹn ti kọ́ lẹ́hùn tó bá tẹ̀ lọ fẹ́ lómi kò lóyún tó fi lè ṣe àìdọ̀ ní ẹ̀mẹ̀ta wọ́n ní ajẹ́ pé tó bá rí ẹ̀jẹ̀ ń gbà wọn nígbà tó lóyún àwọn kan fún dámú fàfáàdì pé sísẹ́mù ẹ̀ ló ní àwọn ẹ̀rọ tó àìpé ṣe àádọ́ là á kà fún ìdájọ́ ṣe àádọ́ sì ni pé ó yàtọ̀ sí ìdájọ́ àìdọ̀ ìdájọ́ pé yóò máa fọ ara ní gbogbo omi kọ̀ọ̀kan yóò máa kí mu dájú náà àgbẹ̀rẹ̀ yóò máa gbàwẹ̀ lọ ọkọ rẹ̀ lè súnmọ́ kò ní ọkọ ń ṣe àìdọ̀ lọ́wọ́ ẹni torí pé ẹ̀jẹ̀ yẹn o bóyá sísẹ́mù ẹ̀ ló ní ẹ̀rọ kan àníkà kún kí ni ẹ̀jẹ̀ nítorí kò pọ́síbù. àwọn àǹfààní sọ pé orí ẹ̀ láká tó rí ni ó pọ́síbù pé tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pàápàá jùlọ tóbìnrin yẹn bá mọ ìròyìn bí áìdọ̀ rẹ̀ bá ṣe máa ń wá tó bá ti jẹ́ kó náà lójọ lẹ́jẹ̀ ńlá tó kàwé sí máa ń ṣe tó bá rọ ń wá pé abákàwọn obìnrin tó pọ̀ jọ àlèmọ́ rí rẹ̀ ṣùgbọ́n àárílé kọ̀ọ̀kan ó kàn lè rí ẹ̀ pé ó lè fẹ́rẹ̀ sáwọn obìnrin kọ̀ọ̀kan bẹ́ẹ̀ o pé tóbìnrin ń bá mọ̀ pé bí haidọ̀ ṣe máa ń wá ìròyìn ẹ̀ náà ló bá wá gbẹ́jẹ̀ ẹ̀ náà ṣe máa ń rí náà lórí wọ́n ní yẹn haidọ̀ lòun ó kà kún o kò ní kírun kò ní gbàwẹ̀ bákan náà èèyàn lè sọmọ gbogbo tí ó jẹ́ òfin fún wọn ní haidọ̀ náà ni òun náà ni wọ́n ṣe so ilé ìlọrọ míì tí wọn tó sọ ayé pé ọ̀rọ̀ pé sí méjì ní ọ̀dọ̀ àwọn àfa lórí ilé àpèsè olómi lè ṣe haidọ àpèsè méjì lọlẹ olómi lè ṣe haidọ àbí kò lè ṣe so ṣe yẹ kọpọlọpọ wọn fẹẹ fi ń gbà ń ta orí ẹ gbogbo ẹ̀jẹ̀ mi ló ṣẹlẹ̀ ní ara rẹ̀ so ẹni tó náà bá lóyún tí wọn bá sọ̀rọ̀ sí yóò tẹ ìmọ̀ mọ̀dájọ́ tá kíni sọ lórí ẹ̀. náà ẹni tó bá ń ṣe haidọ̀ àwọn òfin tí ó rọ̀ mọ́ haidọ̀ nínú òfin tó rọ̀ mọ́ haidọ̀ ni pé àwọn òfin ka àlẹ́ ìdá ìdá rẹ̀ ń tọkọ rẹ̀ bá kọ́ ọ lẹ́yìn bá ní tó lè fi kàdá pé ẹni tí ń ṣe áìdọ̀ ni áìdọ̀ mẹ́ta ni ó ṣe tó ẹ pé pé kọ̀tà lè gbà padà ní kó tó parí mẹ́tẹ̀ẹ̀ta tó bá sẹ́tù ẹ̀ ló gbà padà ọ̀dọ́ wa ti parí mẹ́tẹ̀ẹ̀ta yẹn tọkọ ògbà bẹ́ẹ̀ pẹ̀ kan àbẹ́ méjì ló dé ẹ̀kọ́ ló lọ tó fẹ́ padà bẹ́ẹ̀ kó ti dẹ̀ mẹ́ta kò tó fẹ́ máa fi tẹ́nu mi bá fẹ́. bákan náà ká pé kólódò ní àtúmọ̀fẹ́ idols ọ̀hún náà kólé òní tóbìnrin béèrè fún ọ pé kò mọ lọ tọkọ rẹ yàn yá fún kò ní í ṣe aida nílé ọkọ yẹn ṣùgbọ́n ibi tó bá wà náà yóò rí pé òun ṣe yóò dò fún aida ẹyọ kan kó tó lè lóun ní òun lọkọ ní sórí ìdájọ́ alákọ̀ọ́kọ́ tó rọ̀ mọ́ aida òun nìyẹn ẹlẹ́ẹ̀kejì a fi máa mọ̀ pé èèyàn bàlágà a máa mọ̀ pé èèyàn bàlágà gẹ́gbà tó síwájú pé ẹni tó bá ti tó bá ti ń ṣe haidọ̀ ìṣòro pé ṣe kí ni ó ti bàlágà nìyí àwọn ìpínlẹ̀ balaga ẹlẹ́ẹ̀kẹta onípẹ́ntì ń ṣe háìdọ̀ tí wọ́n ń ṣe hajj àbí umra kò lè ní àsìkò ni. ìyẹn ni tó ṣẹlẹ̀ sí àwọn Aisha radiyallahu ta'ala ní àdúrà tí wọ́n ń ṣe hajj pẹ̀lú ànábì. àsìkò táyà ń tawaf gba àwọn òkè tawaf ẹlẹ́kẹta ni ni pé kò lè tawaf. bákan náà nínú rẹ̀ inú ìdájọ́ yìí ó ní pé ní kò lè gbàwẹ̀ lásìkò yẹn bákan náà kò ní kírun eléyìí ìṣẹ́nu kò sí kò sí iye méjì àbí kò sí ọ̀rọ̀ méjì lórí ẹ̀ ẹni tí ń ṣe idol kò ní gbàwẹ̀ bákan náà kò ní kírun lásìkò yẹn nínú rẹ̀ ó yẹ pé ní àwọn àfáàní apá lórí àwọn ẹ̀yẹ pé tó lè wọ mọ́ṣáláṣí ìyapa pọ̀ ó dẹ̀ yẹ pé èyí tí ó náà ni pé nígbà tí ò bá ṣe ájà kan pàtó ọ̀pọ̀lọpọ̀ jùmọ̀ ló ń pèlè wọ̀ wọ́n tó bá lẹ́nu ìwọ náà ni wọ́n bá ní ájà kan pàtó òun ni ṣùgbọ́n kó wá lọ́mọ tẹ́fà jí mi kò ṣe ìka kùránì nǹkan ìyẹn náà ríbi tàkọ́kọ́ ìdájọ́ méjì ló ní ṣe pẹ̀lú kùránì gbígbé àti kíkà gbígbé àti àti kíkà ó ní ṣe pẹ̀lú ìdájọ́ àkọ́kọ́ náà tó yẹ pé ìtọ́ ìmọ̀ kà àwọn àṣkáàrù yẹn tó lè kà lórí tó kà lórí bẹ́ẹ̀ ẹ̀mí tẹ̀ bá ń pé lórí àwọn àṣkáàrù rẹ̀ tó máa ń kà nìkan lórí kà ẹ̀mí kan máa tó tó yẹ pé ẹni tó yẹ pé mọ̀ álímọ̀ ni àbí mọ̀tà álímọ̀ tó ń kẹ́kọ̀ọ́ rẹ̀ tó ń akọ́mọ̀bà àgbàgbé fúngbà bùkátà ẹnìkan kó mọ́ rántí kó jẹ́ gbélé ti nínú àwọn ìdájọ́ tí ó dènà àti àwọn ìdájọ́ mìíràn bákan náà ẹni tí ń ṣe àìdọ̀ lọ́wọ́ wọn lè sọmọ ọkùnrin lè sọmọ ní àsìkò tí ń ṣe àìdọ̀ ní ọwọ́ yẹn wọn lè sọmọ bákan náà lásìkò yẹn ọkùnrin ò lè kọ́ tó bá kọ́ tọkùnrin bá kọ́ yẹn ń tọ̀ lápò lùgbé dé tọkùnrin ó bá kọ́ obìnrin lójú ṣe àìdọ̀tán tó bá ṣe àìdọ̀tán tó bá wẹ̀ kò wá ní súnmọ́ ẹgbẹ̀gbọ́n tó lẹ́kọ̀ọ́ nu àyàn sọ̀rọ̀ ládùúgbò rẹ pé ibi tó bá ti ń jẹ́ mẹ́rin mọ́ kọ́ ẹ̀ mọ́ lọ́mọ́ lọ́wọ́ ló dàrú fún un rẹ̀ ẹ̀ fílẹ̀ ìdílé tó máa lọ kódà tí ẹ̀kọ́ra ń bá àti sàmẹ́ mọ́ ń ṣe ẹ̀gbẹ́ tó sì ní ìdájọ́ ni. Abdullahi ibn Umar ó kọ ìyàwó rẹ̀ Abdullahi ọmọ Umar ó kọ ìyàwó ládùúgbò tó ń ṣe àìdọ̀lọ́ báwọn kò fẹ́ kọ́ tó bá mọ́ra tán tí ò wá ní súnmọ́ ìgbà ẹni ó wá lè kọ́. Ah, àtàwọn nǹkan mìíràn tó tún rọ̀ mọ́. náà wọ́n ní pé èèyàn wá lè lo oògùn bí àìbádá ń bọ̀ lápẹ́jọ́ bí àwẹ̀ obìnrin á ń gbàwẹ̀ obìnrin ló wà ó kákó mọ dárẹ̀gbà ẹ̀mọ́ ní ńlá tó lè lo oògùn tí ó sún áìdọ̀ yẹn síwájú díẹ̀ àǹfààní discourse ẹ̀ láàrin ara wọn nínú àwọn àǹfààní láyé òde òní ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sùn mọ̀ ní gbogbo wọn ọ̀pọ̀lọpọ̀ gbà pé o lè lò pẹ̀lú májẹ̀mú kó mọ̀ ní lára pẹ̀lú májẹ̀mú kó mọ̀ ní kíni kó mọ̀ ní lára tó fẹ́ rántí pé a ní nǹkan yìí nǹkan tó lọ́ọ́ dá mọ́ ara yẹn ó sì kúrò ní láǹfààní bí ẹ bá lọ sọ nǹkan kan tó yẹ kó kúrò sára tó yẹ kó kú gbà kan síbì kan ó lè ní nírin ó lè nára ó lè kọ́ náà ti fún nígbà láàyè pé kó mọ gbàǹgbà mi ìwọ lọ́nà tó láti rẹ̀ pé nígbà ìgbọ́n tó bá ti lọ kó gbà nítorí ní ọ̀sán máa ń sọ pé káìpọ̀ nìkan máa dáwọ̀ ẹgbà káìpọ̀ lè rọgbọ́n dá sí tí ó fi sún tí ó sùn sí díẹ̀ ni ó sáré ó fi tán ni o oye pé tí ò ní wá mọ́ rárá tí ò ní wá mọ́ rárá ìnira ni ó jẹ fún irú obìnrin bẹ́ẹ̀ náà sọ̀rọ̀ àgbọ́dọ̀ pèsè bákan náà nígbà tí obìnrin ó bá mọ́ra mú láti mọ̀ pé àìdọ̀tán ilé náà tó ní àwọn òfin tí tó di bákan náà ń pè kan ní alikódérọ́ tó wà sọ́fọ̀rọ̀ tí obìnrin lè rí nígbà tí bá ń ṣe àìdọ̀ lọ àgbà tí àìdọ̀ bá tán ẹni tó bá ń ra àwọn omi kan tó ń ṣe bí yẹ́lò tí ó jẹ ẹ̀jẹ̀ lásìkò tí ń ṣe áìdọ̀ lọ́wọ́ tí ó mọ̀ kàkún áìdọ̀ káìkó ti mọ́ra tó ti ṣọ̀pọ̀ mọ́ra tí bá náà láwọn omi yẹn tí èsẹ̀ jẹ tó kàn pupa rẹ́sùrẹ́sù tó ẹ kó ṣe ó ti ṣe áìdọ̀ tán ní rí kò rí ẹ̀ka fún áìdọ̀ mọ́ tó ẹ ló lè di fẹ́ sí àwọn nǹkan wọ̀nyí gbogbo náà ni mo pè ní áìdọ̀ so o lè má ní ti o lè má ní ti mọ́tọ́ yẹ pé ó ti wẹ̀ tẹ́kótó tó sì jẹ́ pé ó ti dájú pé òun ti mọ́ra kò ní ká pa idol káyọ̀ nígbà tí ń ṣe idol ló lórí yóò mọ̀ ká fún idol nígbà yẹn òwe eléyìí ní díẹ̀ nínú àwọn òfin tí òde idol ní kọ́nà basùkánà àtàlà kò sí àlékún àgbọ́yé ìfẹ́ni kọ̀ọ̀kan wa wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh wa ala alihi wa ashabihi ajma'in.